ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ ẹ kú ojú lọ́nà ẹ̀. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá ló láṣà Yorùbá ló níṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. ó dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. lẹ́kì tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní ọjọ́ pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu Aisha Yusufu àlè jáde ní báyà tí wọ́n kọ́ kó bọ̀ kan kó ammunition kó gbọ̀ gan. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. èyí ló bá ti bí òbí bí òbí fẹ́ ọbẹ̀ ara sí ọmọ. ìdásórí òní gbóná fẹnifẹni lórí kàkáǹtì yìí. ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́tẹ́ láǹfààní láti máa wá àti láti máa gbọ́ wá lórí ìkànnì Kaftan television yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ ṣeun tẹ́ tó darapọ̀ mọ́ wa lórí ètò ó ń gbóná fẹlifẹli ó ń gbóná yàjó yàjó ẹ ti mọ̀ wípé orí ètò yìí ni a ti máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà láti agbọn òṣèlú ni ètò ọrọ̀ ajé ni ètò ìlera ni ètò ẹlẹ́sìnjẹsìn ni ètò ẹ̀kọ́ ni lóríṣiríṣi la ò kí ń jẹ́ kí etí yín kí ó di sí lórí ètò ó ń gbóná fẹlifẹli èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Prevail ọ̀nbàbàkọ́ládé ag Adélékun Táṣọ́lù pírẹsẹńtà agọ̀dẹ́ni ògbọ́n adẹ́rìn ìjà òjò ẹ ṣe ń tẹ́sí darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí i tí ọ̀rọ̀ owó gan wa ló ń lọ lórílẹ̀‐èdè wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ òṣìṣẹ́ ìyẹn NLC àti TUC ni wọ́n ti kéde ìyanṣẹ́lódì lóru mọ́jú èní tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà kódà gbogbo àwọn ilé ìwé àwọn báǹkì àwọn ọkọ̀ ojú irin gbogbo pátápátá ni wọ́n ti darapọ̀ mọ́ ètò ìyanṣẹ́lódì tàwọn NLC yìí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan gan wọ́n ti wà tó jẹ́ pé wọn ò tiẹ̀ lọ́bi iṣẹ́ lénìí rárá àti rárá hmm, eléyìí la ní kí a fi tó yín létí ǹjẹ́ ó yẹ kí ìyanṣẹ́lódì ǹjẹ́ ó yẹ kí ó bẹ̀rẹ̀ lérú àkókò yìí àmọ́ wọ́n ní ohun tí ó fà á ni wípé ọ̀rọ̀ tí ó ṣe bí ọ̀rọ̀ ní ìpínlẹ̀ Imo pẹ̀lú ìpínlẹ̀ náà àti ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC yẹn Joe Ajaero òun náà ni ó sì ń bí gbogbo èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ǹjẹ́ ó yẹ kí wọ́n tẹ̀wájú àbí ó yẹ kán tẹ̀ sì ṣe sùúrù ṣé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kí ó jẹ̀yà ẹ̀ṣẹ̀ ẹnìkan àbí ó yẹ kán gbégbá ọ̀nà míì àlejò wa lónìí yóò bá wa ṣàlàyé ọ̀rọ̀ náà tẹ́yìn náà ó sì láǹfààní láti dá sí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bó ṣe ń lọ bákan náà Eh, ìjọba àpapọ̀ ni wọ́n ti sọ wípé àwọn yóò bójútó bí àwọn ìpínlẹ̀ bí wọ́n ti ń yáwó ní ọwọ́ àwọn báǹkì ǹjẹ́ yẹ kí ìjọba ìbílẹ̀ ǹjẹ́ yẹ kán máa yáwó ṣé kò ní owó tí wọ́n yà sọ́tọ̀ fún àwọn ìpínlẹ̀ wọ̀nyí ni tó àlejò wa lónìí yóò bá wa ṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ bákan náà àjọ UNICEF ni wọ́n ní àwọn yóò ṣe ìdókòwò bílíọ̀nù kan dọ́là fún orílẹ̀-èdè nàìjíríà láti lè kojú àwọn ọ̀dọ́mọdébìnrin tí wọ́n ń gbóyún tàbá ní ká wo ọ̀rọ̀ lóòótọ́ àwọn ọmọ tí wọ́n ti pé ọdún méjìdínlógún ẹ̀rí wọn ikú àti ṣe bembe bó o lọ̀rọ̀ ti jẹ́ ṣé ọ̀rọ̀ kò sówó iná ni ó fà á ni àbí kí ni nǹkan tó fà á gan àlejò wa lónìí yóò ti bá wa bu ẹnu lu ọ̀rọ̀ ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́ ó pọ̀ nínú ìwé ìròyìn wa fún ti òní yìí àmọ́ díẹ̀ nínú rẹ̀ òní àfilédè yìí ẹ jẹ́ kí n sáré dókè lọ́hùn kí n lọ gbé àlejò wa wọlé ẹ má yí kúrò ńbẹ̀ àdétán. ẹ káàbọ̀ padà sórí ìkànnì Kaftan television yorùbá tẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò ni ètò yín òun fẹ̀lifẹ̀li ó ń gbóná yàjó yàjó àlejò wa ti wà níkàlẹ̀ báyìí tí wọ́n bá wa ṣàlàyé ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà pẹ̀lúpẹ̀lú ọ̀rọ̀ NLC ìyẹn ẹgbẹ́ òṣìṣẹ́ lè ti jẹ́ pé ó ń ràn kiri káàkiri gbogbo orílẹ̀-èdè nàìjíríà báyìí tó àlejò wa fún tòní àwọn ni arákùnrin Ògúnlékè Samuel tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí dókítà Ọlámidé dókítà Ọlámidé bá wa káwọn aráalé. ẹ̀yin aráalé àdúpẹ́dúpẹ́ fún mm, oore ọ̀fẹ́ tá a torí gbà mm. láti sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè nàìjíríà oníròyìn ni mí gẹ́gẹ́ mm, bẹ́ẹ̀ ti mọ̀ <coughs> bẹ́ẹ̀ ni olórin ni mí. Ah, ah, máa ń kọrin. ọ̀rọ̀ ni mo ń sọ jẹun nǹkan ni àmọ́ pé à ń sọ̀rọ̀ jẹun kò sọ wípé ká kàn máa sọ̀rọ̀ ṣá torí ẹni tí ó bá fọ̀rọ̀ jẹun gbọ́dọ̀ jẹni tí ó mọ̀ nípa àwọn ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ nítorí ọlọ́run náà ló ń kó èèyàn yọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ tá a ṣe jẹ́ oníròyìn a tún gbọ́dọ̀ mú máa ń sọ fáwọn èèyàn pé iṣẹ́ tó bá ń ṣe tí ò bá ti ní èrò ti nàìjíríà nínú hmm. ti ẹ̀ nínú kò tí ì ṣe hmm. ìyàtọ̀ wà láàrin pé mo ṣiṣẹ́ mo gbowó oṣù hmm. àti pé nínú iṣẹ́ mi ṣé mo ní nǹkan tí orílẹ̀-èdè lè jàǹfààní nínú rẹ̀ àwa dúpẹ́ pé ọlọ́run fún wa ọ̀fẹ́ pé orílẹ̀-èdè ń jàǹfààní. lára wa látara wa. olùwàṣùn tó ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí níbi tí adédúró lónìí yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ni wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì èyí tán kéde ní òru mọ́jú òní tó bẹ́ẹ̀ gẹ́ tó dẹ̀ jẹ́ wípé ìyanṣẹ́lódì ó ti bẹ̀rẹ̀ sí ní múlẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè tó jẹ́ wípé àwọn asuu àwọn asuupu àwọn báǹkì àwọn eh, eh, àwọn ọlọ́kọ̀ ìrìnnà ojúrin gbogbo wọn ni wọ́n ti dáṣẹ́ náà tẹ̀ lọ síbi iṣẹ́ kódà wọ́n ní iná gan wípé àní ní iná káàkiri ní orílẹ̀-èdè nàìjíríà àmọ́ iléeṣẹ́ ààrẹ ni ó ti sọ wípé ìgbésẹ̀ eh, ẹgbẹ́ òṣìṣẹ́ NLC yìí wípé wọ́n fẹ́ fi pé ìbanilórúkọ jẹ́ wọ́n fẹ́ fi ba ìjọba òde yìí lórúkọ jẹ́ ni kí lẹ rí sí ọ̀rọ̀ ngan. Yorùbá ní ẹjọ́ ìjẹ́jọ́ ẹ̀ ni Kama má mọ̀ dá ká má mọ̀ dá bí ìlú bá sì bàjẹ́ hmm. àìmọ̀ wàá hó àwọn àgbàlagbà abẹ ni ohun tó kéré bọ̀ wá hmm. èèyàn kì í wò níran hmm. ẹ rí i pé mò ń pa òwe mò ń pa lówe lówe yorùbá sì ní bẹ́yàn fún wèrè lọ́kọ. ọ̀dọ̀ ara ẹ̀ ní òró sí ọ̀dọ̀ ẹ̀ ní òró kò sí kò wá sẹ́ni tá a fẹ́ rú kàn. Hmm. tí ò ní bọ̀mọ̀ jẹ́ hmm. mo sọ lórí ètò láàárọ̀ yìí àwọn òwe tí mo pa wọ̀nyí màá yànnà náà wọn lẹ́yọ kọ̀ọ̀kan ṣe rí ìjọba àpapọ̀ hmm. wọ́n jẹ̀bi tiwọn wọ́n jàre tiwọn ìjọba ìpínlẹ̀ Imo wọ́n jẹ̀bi tiwọn wọ́n jàre tiwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n láre lóòótọ́ àmọ́ wọn náà jẹ̀bi yẹn ni pé àtẹgbẹ́ òṣìṣẹ́ o àtìpínlẹ̀ Imo àtìjọba àpapọ̀ gbogbo wa la ní lọ́wọ́ kò sílẹ̀ tí ò lẹ́bi nù. tọ́ a gbọ́ àlàyé yẹn. àwọn aráàlú tí wọ́n tún wáá jóṣìṣẹ́ hmm. hmm, fúnra wọn àwọn náà ò mọ ohun tó tọ́ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn tó lóyìnbó ń pè ní human rights. Hmm. ẹ jẹ́ kí n gbé láti torí káwọn àwọn tí wọ́n bá ń wò wá tí wọ́n bá bá alágbède méjì mm, kó lè yé wọn kó lè yé wọn mm. ẹni tó bá bá alágbède méjì tó bá jẹ́ pé ó bá ètò yìí lágbède méjì mm. tẹ́ ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ibi tí n bá sọ̀rọ̀ dé kó má jẹ́ pé bẹ́ẹ̀ ni ó ti bá yókè ah rárá kò rí bẹ́ẹ̀ ah, eh. ẹ lè kọ́kọ́ yànnànà fún un pé kì í ṣe pé bóyá wọ́n dédé mú lórí lórí torí ọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ wa ti dàbí ọ̀rọ̀ ejò tó bùyàn jẹ tá à pa á nírú ọ̀rọ̀ wa dàbí orísun kan tó ń sòkòrò tó ń sun ìkorò àmọ́ orísun yẹn hmm. alágbára àti dí ipa ṣùgbọ́n àwọn á lọ gbọ́n omi tó ń sun dànù níwájú. Hmm. Hmm. atọ́kùn ọ̀rọ̀ nàìjíríà ó dàbí ọ̀rọ̀ orísun omi tó ń sun ìkorò nàìjíríà mọ orísun bíi tí ìkorò ti ń sun wá wọ́n mọ nǹkan tí wọ́n lè fi dí i àti dí ipa ò le. Hmm ṣùgbọ́n wọ́n fi orísun lẹ̀ hmm. wọ́n wá ń lọ gbọ́n omi níwájú hmm. pé kó má bàa sàn kọjá hmm. wọ́n ti gbàgbé wípé tórísun ò bá dẹ́kun àti máa sun ohun tẹ́ ń gbọ́n lọ́hùn ẹ̀ kàn máa gbọ́n ni yóò mọ̀ pọ̀ sí ni tá ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Imo ẹlẹ́gbẹ́ ń ṣẹgbẹ́ olóyè ń ṣòyè má fọmọ mi àbí má fẹ́ ìyàwó mi mo ma mm. má fọmọ mi nǹkan míì ní ń bá bọ̀ ẹ ti bẹ̀rẹ̀ kínní dáadáa tẹ́lẹ̀ ìwọ tó jẹ́ wípé ọlọ́run ló dìídì gbógo fọlẹ̀ rẹ hmm. gbogbo tí mò ń sọ bí èrò ara tèmi ni kì í ṣèrò kaftan kì í ṣèrò ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ kì í ṣèrò ìjọba kì í ṣèrò ẹnikẹ́ni hmm. èmi Samuel olúbáyọ̀ ògúnlékè èmi ni mo ní èrò tí mò ń gbé kalẹ̀ lórí ètò ògbóná fẹlifẹli nítorí ọ̀rọ̀ tọ́rọ̀ bá dẹ́yìn gángan iléeṣẹ́ kan àbí torí pé ó jẹ́ oníròyìn ní mi lóòótọ́ mi ò ṣàtọ́kùn níbi tí mo wà yìí gẹ́gẹ́ bí èrò mi hope Uzodinma ọlọ́run kan gbógo fọlẹ̀ ni hmm. ẹni tọ́lọ́run bá gbógo fọlẹ̀ hmm kò yẹ kó máa ṣe bí alágbára. ó hmm. yẹ kó mọ̀ pé ipá àtagbára òun kọ́. ipá àtagbára ẹ̀kọ́ ló gbé e débẹ̀ hmm. ipá ọ̀ràn agbára ọ̀ràn àwọn èèyàn ìpínlẹ̀ Imo ò fẹ́ràn rẹ̀ hmm. wọ́n yàn án gẹ́gẹ́ bí gómìnà wọn wọn nífẹ̀ẹ́ láti bí débẹ̀ yẹn. àmọ́ kọ́lọ́wọ́n dákun kó lọ́wọ́. ìbá mi ìbá mi tó ẹ jẹ́ kí a dókè lọ́hùn ẹ yára lé ẹ má yí kúrò ńbẹ̀ àdétán. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún ẹ má bínú fún ìdánidúró díẹ̀ tí àsáré ní ọ̀hún àlejò wa wọ́n ti wà níkàlẹ̀ dókítà ọlámídé tó gẹ́gẹ́ bí ẹ ti ń sọ lẹ́ẹ̀kan ẹ ní ìjọba ìpínlẹ̀ imo ìjọba àpapọ̀ àwa ará ìlú ẹ ti bẹ̀rẹ̀ sí yànnà náà ní kọ̀ọ̀kan wípé gbogbo wa la kó sẹ́rù tá a bù sọ́wọ́. bẹ́ẹ̀ ni mo ń sọ̀rọ̀ nípa gómìnà hope sọ̀dìmọ̀ <clears throat> wípé àwọn ará ìpínlẹ̀ imo yàn wọn ò nífẹ̀ẹ́ òun kọ́ ni wọ́n yàn gẹ́gẹ́ bí gómìnà wọn tẹ́lẹ̀ ọlọ́run ló gbógo fọ́lẹ̀ hope usodima leon ni wọ́n yàn ẹni tí wọ́n fẹ́ nìyẹn in fact tá a bá wò tí ìbáṣepọ̀ ọlọ́run kan dìídì wò wípé òun fẹ́ gbógo fọ́lẹ̀ ẹni tó ẹgbẹ́ tó gbẹ́jọ́ lọ kóòtù kì í ṣe ẹ̀tọ́ wọn òfin ò fààyè gbà wọ́n láti gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ hmm. àmọ́sàwọn pé tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ilé ẹjọ́ èèyàn ṣá èèyàn mẹ́lò ni torí wọ́n mọ̀ jù wá lọ hmm. tó bá ti dọ̀rọ̀ olófin dé hmm. torí ìwé òfin nàìjíríà ò fààyè gbà pé ẹgbẹ́ kan ní ìṣòro abẹ́lé ẹgbẹ́ kejì ló wá ń gbé ẹgbẹ́ kan lọ ilé ẹgbẹ́ àkọ́kọ́ lọ ní ẹjọ́ nítorí ìṣòro abẹ́lé wọn òfin ò fààyè gbà á àmọ́ ṣe mọ̀ pé òfin tó tú náà ló dè eléyìí tó dè ló tú eléyìí táwa mọ̀ nìyẹn mm. àwọn agbẹjọ́rò àwọn onídàájọ́ wọ́n mọ̀ jù wá lọ àtẹ̀ a sì gbà fún wọn wípé bó ṣe bí ó ṣe rí ni wọ́n ṣe dá a torí ẹjọ́ téèyàn bá lè dá ẹni tó lè dá náà lẹ́gbà fún yìí ò nù wọ́n wá yàn ẹ́ nìyẹn gẹ́gẹ́ wọ́n wá ilé ẹjọ́ wá yàn ẹ́ lé wọn lórí ìwọ tó ìwọlé ilé ẹjọ́ wá wò pé alágbájá báyìí o ẹni tó wọlé o igbákejì rẹ̀ wọ́n ní orúkọ ẹ̀ ó ṣe kínní kan ó ṣe gbọ́ ṣàwo wọ́n wá yọ kúrò wọ́n wá fìwọ́ sí i tó tó wà lẹ́yìn ó rí bẹ́ẹ̀ bó ṣe rí òun kò wá yẹ kó o fi bí sólóore hmm ẹgbẹ́ òṣèlú kọ́ ló yẹ kó o ṣe fún ìlú ló yẹ kó o ṣe fún kó o jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀yàn mi ń gbà yẹn lóòótọ́ hmm. àmọ́ mo dáa mo fẹ́ ṣojú yín ni hmm. ó sì ó ti ṣe ọdún mẹ́rin àkọ́kọ́ hmm. ó fẹ́ ṣèkejì tẹ́gbẹ́ òṣìṣẹ́ bá ní ọ̀sánwó àwọn tó o bá san lóòótọ́ jáde ìta ẹ̀sọ́ fẹ́gbẹ́ òṣìṣẹ́ tó sọ pé mi ì sanwó kí wọ́n mú ẹ̀rí wọn wá tí wọ́n bá mú ẹ̀rí wọn wá á wà mẹ́ni tó jàre nínú àwa méjèèjì. ẹ dákun ẹ jẹ́ kí atúsáré dàdúró díẹ̀ báwọn ẹ̀yàn alẹ́ àbọ̀ ẹ má yí kúrò ńbẹ̀. ẹ káàbọ̀ padà sórí ìkànnì Kaftan television yorùbá ẹ má bínú pẹ̀lú bí a ti ṣe ń lọ sí òkè lọ́hùn kí gbogbo ẹ bá lè dára ni ọ ẹ má bínú lẹ́ẹ̀kan sí àlejò wa ẹ kú ìjókòó. àwa nù. gẹ́gẹ́ bí ẹ ti ń bá ọ̀rọ̀ yín bọ̀ tẹ ní hope nzọdínmá wípé ṣe lè yẹ kó ṣe ju báwọn èèyàn ṣe rò wípé mm, o. nítorí pé bí mo ṣe ń tẹnu mọ́ pé kì í ṣe pé wọ́n yàn ilé ẹjọ́ ló yàn hmm. ilé àwọn èèyàn ìpínlẹ̀ yìí mo lò rí tí ẹgbẹ́ òṣìṣẹ́ bá wá sọ yìí hmm. pé o ò ṣe dáadáa fáwọn tó dẹ̀ mọ̀ hmm. pé o ṣe dáadáa àà wọ́n ní agbọ́nsẹ́ ìka mọ̀lẹ́ ńsẹ́ hmm. ojú olóko rèé kùndùkùndù hmm. gbẹ̀rì jáde mo sanwó wọn o ẹgbẹ́ òṣìṣẹ́ nbo ni mo jẹ yín lówó sí hmm. ntí mo gbogbo owó tí mo san rèé ẹ wò nbo mo ìjẹ wọn lówó kẹgbẹ́ òṣìṣẹ́ náà mú ẹ̀rí jáde pò jẹ àwọn lówó kí ìjọba wa dá sí i àmọ́ ẹni tó ṣèkà mọ̀ pé òun ṣèkà. ẹni tí ó sọ fún ló ń wá ẹni tí wàá ọ̀dà mọ̀ pé wà wọn ọ̀dà hmm. máa ń sọ èmi mọ̀ pé mo burú ẹni tó burú mọ̀ pé òun burú hmm. ẹni tí ó sọ fún ni wá wọn nílò kéèyàn ó sọ fún mi hmm. mo mọ̀ pé mo burú mo burú àmọ́ ọmọ pé ohun tó o ṣe ọ̀dà o tún ń bá sì ṣe kan láyé ó wá jẹ́ kí ó yà mí lẹ́nu ẹgbẹ́ òṣìṣẹ́ sọ pé àwọn fẹ́ lọ àwọn fẹ́ ṣèfẹ̀hónú hàn àwọn tọ́ọ̀gì lọ dà wọ́n rú yorùbá ti yorùbá ti sọ̀rọ̀ kù wọ́n ní eégún àtiró wọlé hmm, èèyàn àtiró jáde èèyàn àtiró jáde hmm. tani ọ̀sà ìmọ̀ pé eégún àtiró tó wọlé lèèyàn àtiró tó jáde hmm. ó ń jọ gàtẹ́ kò jọ gàdí ṣé kò máa fẹsẹ̀ méjèèjì jọra wọn àjẹké lánàá ọmọ kú lónìí ta ni òní sọ pé àjẹ àná tó ké ló pọ̀ ọmọ òní jẹ hmm. ìwà àtẹgbẹ́ òṣìṣẹ́ ẹjọ́ nígbọ́nmi sí omi òtó wọ́n láwọn ó ṣèfẹ̀hónú hàn àwọn tọ́ọ̀gì wá wá hmm. wọ́n wá nà wọ́n tó bá jẹ́ pé òkú sọ̀dí ma hmm. lọ́jọ́ níjà pẹ̀lú èèyàn kan lọ́jọ́ ní aṣọ ló wá kejì tẹ́nìkan wá gbá lójú ta ó rò ó sí. bẹ́ẹ̀ gẹ́lẹ́. nígbà tí kò tún wá jẹ́ yẹn nìkan ààrẹ òṣìṣẹ́ mm. ọba bòmíì ni ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ òṣègbè gómìnà tábà wò mm. ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ là ń sọ yìí kì í ṣòṣìṣẹ́ kì í ṣòṣìṣẹ́ ìpínlẹ̀ tiẹ̀ òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà ni mm. àwọn ọlọ́pàá tẹ́ ẹ ránṣẹ́ ìwọ̀n sọ pé gómìnà ló rẹ́ wọn torí ilé ẹjọ́ ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ni akọ̀ sọ pé ó jọ gàdé kọ̀jọ gàdé mm. ọtí àfẹsẹ̀ méjèèjì ti ro ó mm. jọra wọn bọ̀ àwọn tọ́ọ̀gì tẹ́ ẹ rán tí wọ́n lọ na tí ọlọ́pàá sọ pé tọ́ọ̀gì ló na ló na bàbá bàbá mm. àwọn ọlọ́pàá wà ń bẹ̀ mm-hmm. nítorí àwọn ọlọ́pàá làwọn tọ́ọ̀gì fi na ààrẹ gbé òṣìṣẹ́ èyí ò ní kankan àwọn ọlọ́pàá ọ̀wà ara wọn tọ́ọ̀gì mú mm, ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n nà mm. níbo òun ni wọ́n á mú níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ hmm. èyí ò ní kankan fọ́nrán tó jáde fi hàn wípé ọlọ́pàá ló lọ́nà ẹgbẹ́ òṣìṣẹ́ àbí hmm. ọlọ́pàá ní rárá o àwa kọ́ àwọn tọ́ọ̀gì ni hmm. àwọn tọ́ọ̀gì tó nà ń kọ́ ṣé bẹ́ẹ̀ wà ń bẹ̀ sójú yín ni ẹ̀yin lẹ mọ̀ pé tọ́ọ̀gì ni ẹ mọ̀ pé tọ́ọ̀gì ni sójú ẹ sì wà ń bẹ̀ tí wọ́n fi nà àwọn tóògì tó nà ń kọ́ ọlọ́pàá ò rí wọn gbé jáde. láti gbà yẹn. láti gbà yẹn èyí ò nìkan kọ́ òòpù sọ̀dìmọ̀ láti ìgbà náà tẹ́ gbogbo èèyàn sọ wípé tòun ló rán àwọn tóògì hmm. tí ó bá sọ̀rọ̀ nígbà tá lẹ́yìn ìgbà tá a ṣe àbí nígbà tá a sọ̀rọ̀ yìí lọ́wọ́ lórí ẹ̀ lókun. Hmm. and ẹ má gbàgbé wípé òyìnbó sọ wípé silence is yes. Hmm. ó jẹ́ranjẹ àbò jẹ́ranjẹ ìyẹn ni wípé. mo jíjẹ o. àmọ́ ò lè sọ pé o jíjẹ. Hmm. tẹ́jọ́ bá sì ti ń pẹ́lẹ̀ ó máa ń hmm. gbọ́n ni. ọmọ hmm. pé táwọn bá sọ̀rọ̀ ńgbà náà ó lè ṣàkóbá ẹja kẹ́ a máa wọ́nà tá a gbà. tá a gbà. tẹ́jọ́ bá ti wá ń pẹ́lẹ̀ yọ ọ̀gbọ̀n àwọn lọ́ọ̀yà sì mọ wọn mọ nǹkan tí wọ́n ń pè lẹ́jọ́ ẹni tó jàre ọjẹ bí nísìnyìí pẹ̀lú ẹ̀rí dájú <laughs> pẹ̀lú ẹ̀rí iṣẹ́ táwọn gbà ń tiwọn nù ó yẹ kí hope sọ̀dínmọ́ kó ro orúkọ rẹ̀ ìrètí hmm. kó ro ọjọ́ ọ̀la hmm. ìwọ tí olùkọ́ kọ́ tó fìyà jẹ olùkọ́ yóò padà wá jẹ̀wọ́ náà hmm. àmọ́ tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ olùkọ́ kọ́ ẹ ò fìyà jẹ́ àwọn kan wá ń sọ pé ò fìyà jẹ́ olùkọ́ ẹlẹ́dàá olùkọ́ yẹn yóò máa yóò máa bùkún fún wọn yóò máa yóò máa ṣépè fáwọn tí wọ́n sọ pé wọ́n ló ń fìyà jẹ wọ́n. Hmm. tó kí wàá lẹ wá fẹ́ sọ pẹ̀lú ẹnìkan tí ó ṣẹ̀ báyìí tí wọ́n fẹ́ fi ìyà yẹn jẹ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà. ìtì ìyọ̀yọ̀ tí wọ́n kájọ́dọ̀ ìjọba àpapọ̀ ìjọba àpapọ̀ wá jókòó tọmọ èèyàn bá ṣẹ̀ èèyàn ó pè ní sákèésì ní tó ń ṣe yọ̀ọ̀dà hmm. àmọ́ ìjọba àpapọ̀ jókòó wọ́n ní kò kàn wọ́n meanwhile ìjọba àpapọ̀ tó jókòó yẹ mọ̀ pé ẹ ní ẹ sì ní àjọsọ pẹ̀lú ẹgbẹ́ òṣìṣẹ́ ẹ mọ ohun tí wọ́n lè ṣe hmm. pàdé mi lọ́nà jájà ó ní ohun tó gbójúlé o ẹ sì mọ̀ wípé ẹ̀yin kọ́ ni ó ṣàkóbá fún yóò ṣàkóbá fáwọn èèyàn tẹ́ ń ṣèjọba lé lórí hmm. ìbùkún ni fún olùlàjà ọmọ ọlọ́run láì máa pè wọ́n pàtì ẹ̀pẹ̀ wọn lọ́mọ ọlọ́run hmm. ìbùkún yẹn náà ti tó kí ló dé tẹ́ ẹ̀ pé òòpù sọ̀dí ma ẹ pẹgbẹ́ òṣìṣẹ́ ẹ wá ẹ wá ọyá n tó ṣe n tó ṣe ṣé bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ọyá ẹ paná ẹ̀ mọ́lẹ̀ hmm. ẹni àná lára ń ta ẹgbẹ́ òṣìṣẹ́ nígbà tí gómìnà kan bá ṣe bẹ́ẹ̀ hmm. típínlẹ̀ kan bá ṣe bẹ́ẹ̀ kí n má lo gómìnà típínlẹ̀ kan bá ṣe bẹ́ẹ̀ tíjọba àpapọ̀ ò bá wí wọ́n gbàgbọ́ pé ìpínlẹ̀ yóò tún ṣe jù bẹ́ẹ̀ lọ ohun tó túmọ̀ sí ni pé ìjọba àpapọ̀ ní fọwọ́ra wọn lórí ẹkùnkùn jẹ́ à mm, lọ ìjọba mm. àpapọ̀ ó lè mọ̀ wípé ohun mm. tóun ṣe kò dáa èyí òun lọ́dọ̀ ìjọba àpapọ̀ náà ká wá padà sọ́jà ẹgbẹ́ òṣìṣẹ́ atọ́kùn oh. atọ́kùn kò sẹ́ni tá a fẹ́ rú tí ò ní bọ́ ọmọ jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ tó yẹ kó dá dúró pé adádúró ni o ẹgbẹ́ òṣìṣẹ́ ti lọ ṣègbè lẹ́yìn olóṣèlú kan náà hmm. tó bá jẹ́ pé yìí náà ní ń kọ́ tó bá jẹ́ pé mi ní ń kọ́ hmm. èmi àtẹ̀yàn kan jọ díje ìwọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣìṣẹ́ tèmi ń sanwó fún hmm. ẹ̀yin wá lọ jókòó sẹ́yìn ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ ń díje tó yẹ kẹ́ ẹ dádúró pé ẹni tó bá ti wọlé ní tiwa ẹ wá lọ mo wá rí yín pé ẹ̀yin lẹ̀ ń campaign fún ẹni ẹ̀lẹ́ ń ṣe ìpolongo òbò fún ẹni tó jẹ́ alátakò mi hmm. ah, ah, ah, eh, ó burú jáì hmm. ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn náà jẹ̀bi pàápàá jùlọ Joe Ajaero kì í ṣe ìfẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni Joe Ajaero ń ṣe hmm. ìfẹ́ tara tiẹ̀ ìfẹ́ òṣèlú oníjó àjàrò ń jẹ́ ẹ jẹ́ kọ́là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là ewé ló kọ́là fẹ́kọ̀ọ́ ó sọ fún wa ìwọ tó jẹ́ olórí ẹgbẹ́ òṣìṣẹ́ tó bá wà kó fẹ́ ṣòṣèlú fi oyè ẹgbẹ́ òṣìṣẹ́ lẹ̀ lọ ṣòṣèlú. Hmm. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ló ṣẹlẹ̀ ní ló ṣẹlẹ̀ síjú àjẹrò hmm. kì í ṣe ti ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n fi nájú àjẹrò tí ọ̀rọ̀ òṣèlú hmm. òun ni òun ló bá dé ọ̀dọ̀ ló bá dé bí àná ni à ń ṣe gbàǹṣàwò ààrẹ ṣáà ti ráwọn ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ńlẹ̀ yìí ni àmọ́ ohun tí Adam Osei Ọmọlẹ̀ fojú wa rí nígbà náà lọ́hùn tó fojú ìjọba nígbà náà lọ́hùn ṣé báwo náà nígbà tó sì wò pé òun fẹ́ di òun fẹ́ ṣe òṣèlú ó gbé ẹgbẹ́ òṣìṣẹ́ lẹ̀ ó sì sọ òun ọ̀sẹ̀ gbé òṣìṣẹ́ mọ́ àyùbá wa bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn yòókù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà aráwọn tó ti ṣe gbé òṣèlú sẹ́yìn sẹ́yìn Festus Keyamo tá à ń sọ̀rọ̀ yìí ṣé kò ṣe gbé òṣèlú rí ni àbí ẹgbẹ́ òṣìṣẹ́ rí ni gbogbo àwọn yìí náà ti wọ́n ti wọ́n ti léwájú ẹgbẹ́ òṣìṣẹ́ rí àmọ́ ohun tí wọ́n ṣe ń gbà náà àmọ́ bí wọ́n ṣe ran kankan gun ran kankan igun ran kankan igun àmọ́ gbà tó dé àsìkò tí wọ́n wò pé àwa náà fẹ́ jèrè àwa náà fẹ́ afẹ́ afẹ́ jẹ́ ń bẹ̀ hmm. wọ́n gbé ẹgbẹ́ òṣìṣẹ́ lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n lọ ṣòṣèlú kò sẹ́ni tí ó connect wọn mẹ́gbẹ́ òṣìṣẹ́ ńgbà náà ohun tó bá ṣẹlẹ̀ sí wọn wọ́n ti mọ̀ pé ẹgbẹ́ òṣèlú ni ìwọ wá kó ẹgbẹ́ òṣìṣẹ́ hmm. o wá ń kó wọn sòrí láti lọ fi ṣòṣèlú hmm. ó burú jáì irú ìyanṣẹ́lódì tí wọ́n ń lọ yìí báyìí nísìnyí hmm. ní tèmi bíjọba àpapọ̀ bá sọ wípé kinní báyìí kò sí ní tẹ́nìkan kan ó ṣe sí ẹgbẹ́ òṣìṣẹ́ tó ń kó tó ń kó sòdí àwọn náà máa jìyà ẹ̀ aráàlú ni ó sì padà kó bá because tó bá jẹ́ pé mi náà gómìnà nípínlẹ̀ hmm. tí mò ń tí mò ń díje ebi hmm. mò ń sanwó àwọn òṣìṣẹ́ náà hmm. bó tiẹ̀ jẹ́ pé owó òlu ni amọ́dọ̀ mi ni ó gbà wá náà ó wá gbéra lágbájá báyìí lẹ́tẹ̀lé nígbà ìdìbò ààrẹ ẹ̀rí tẹ́gbẹ́ òṣì tí tíjọ́ àjẹrò ṣe nígbà ìdìbò ààrẹ ó lọ sọ̀pọ́ọ̀tì ẹgbẹ́ kan wọ́n rí ẹ wà nínú ìgbìmọ̀ tó ń ṣèpolongo fún ẹgbẹ́ òun fún ẹnìkan yẹn nígbà tẹ́ni wọn wá wọlé gbogbo ìgbésẹ̀ tóun kò lè gbé láyé níwọ̀n bàgbà tẹ́gbẹ́ ẹni tó ń support ò wọlé òun kò mm. sí ìgbésẹ̀ tó lè gbé ìgbésẹ̀ òṣèlú ni mm. Mm. ẹni tí ìjọba máa kà á sí nìyẹn tó bá jẹ́ pé mi náà nǹkan tí máa kà á sí nìyẹn nítorí pé ìgbésẹ̀ tó ń gbé wọ́n máa sọ fún ẹ pé ká ní wípé gbé ẹ tó ṣàtìlẹ́yìn fún ló bá wọlé ò ní gbérù ìgbésẹ̀ o àwọn ò kà sí nǹkan gidi wọ́n gbàgbọ́ pé ẹ̀tanú wípé ẹni tó tẹ̀lé kò wọlé náà ló ń ṣe ẹ́ ó wá mú Yorùbá ní abẹ́rẹ́ sọnù ẹ̀pọ̀ hmm. ń ṣàkó hmm. ìpínlẹ̀ Imo náà ti ṣẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ń kó sí yọnu ló ń kó wa sí yọ́yọ́ ṣé n tó fẹ́ máa fẹ́ ẹgbẹ́ ìṣẹ̀ṣe nìyẹn hmm. àwa la ní kó lọ ṣe òṣèlú ni àwa la ní kó tọwọ́ bòṣèlú àwa la ní kó máa bá ẹgbẹ́ kan ṣe kó máa yan ẹgbẹ́ kan nípò sí tó bá jẹ́ kó bá dá dúró gbogbo wa la ń gbogbo àwọn tí jọ ń kó sòdì tí jẹ́ ọmọ ìgbìmọ̀ tọ́jú lóye nínú ẹgbẹ́ òun náà ṣé kò yẹ káwọn náà rò káwọn náà rò sọ́tún kan rò sótì hmm. gbàtẹ́ bá lọ ìyanṣẹ́lódì báyìí nísìn ẹ mọ̀ pé ìyanṣẹ́lódì míì tún bọ̀ wá ìyanṣẹ́lódì lè tó ń bẹ́ńlẹ̀ yìí torí ìtìpínlẹ̀ Imo hmm. ìyanṣẹ́lódì míì ń bọ̀ wá tìjọba àpapọ̀ àdéhùn tí wọ́n jọ ṣe tí wọ́n sọ pé ìjọba àpapọ̀ ò tí ì múṣẹ́ yíhùn náà tún bẹ́ńbẹ́ hmm. ẹgbàtẹ́ bá wá kó papọ̀ táwọn ọmọ iléèwé lọ ilé tán ṣe gbá tán ṣàwo tán ṣe kòkó bàbá ẹ má gbà pé pé àwọn bàbá àtìyá wọn wọ́n ti sanwó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn bàbá àtìyá wọn ti lọ yáwó lóònù wọn ti lọ yá gbogbo dáadáa tí wọ́n ti ń retí pé àwọn jáde jọkin àwọn ìlú àwọn ọmọ tó wà ní part four báyìí hmm. nísìnyí. ó tẹ̀lé àwọn ọmọ kan tó yẹ kó ṣe ìdánwò àṣekáwé ní ìpínlẹ̀ Kánò lé ní báyìí wọn ò ṣe wọn ti sùn. ẹ wo ẹ wo eléyìí tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn eléyìí tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn ní táṣọ́là ní bẹ́ńbẹ́ o èyí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo wọn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan yẹn ẹ wo àkóbá tó máa ṣe fáwọn òbí hmm. ẹ̀yin dẹ̀ máa wà níbì kan ẹ máa wà nínú èsì hmm. bí ẹ ṣe kéde ìyanṣẹ́lódì nísìnyí ẹ wà nínú èsì ẹ ń jẹ́ pàtàkì tàbí kẹ́ ẹ máa lọ láti ibìkan sí ibìkan owó hmm. ẹgbẹ́ òṣìṣẹ́ òun náà lẹ máa fi wọ aeroplane lẹ máa fi wọ ọkọ̀ lẹ máa fi ṣe gbá lẹ máa fi ṣàwo kò sì sówó ṣé ká wá sọ wípé ìjọba ìṣèjọba ẹgbẹ́ òṣìṣẹ́ kẹ̀kẹ́ ká sọ pé ìṣèjọba wọn ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mm. ṣé ká sọ wípé wọ́n fi ń jà fúnra wọn ní báyìí nítorí pé ìjọba àpapọ̀ dá sí. ẹ má jà tanra wa lọ́wọ́ báyìí mm. Joe Ajaero ẹ má jọ ká sọ pé ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ló ń lo ẹgbẹ́ òṣìṣẹ́ láti fi bá ìjọba jà hmm. Hmm. nítorí ìfẹ́ ara tiẹ̀ sí ni kì aráàlú hmm kò sẹ́ni tí ó sọ pé kẹ́ ẹ lọ yànṣẹ́ lódì hmm. ìfẹ́ aráàlú sì ni pé ẹ ti sọ pé ẹ jókòó pẹ̀lú ìjọba àpapọ̀ ìjọba àpapọ̀ ń ṣiṣẹ́ lórí ìlọ ń tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Imo ìpínlẹ̀ Imo ni kẹ́ ẹ fìyà jẹ hmm. gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ tí ń bẹ nípínlẹ̀ Imo ẹ daṣẹ́lẹ̀ ẹ jẹ́ ẹ sọ fún pé kí hope sọ̀dìmọ̀ jáde kó wá sọ fún yín pé tó òun kọ́ lòun náà àyù ẹ Joe Ajero n kíjọ àjẹrò náà sì yọwọ́ ẹ̀kọ́ òun òṣèlú hmm. ó yọwọ́ ẹ̀kọ́ òun òṣèlú náà tó bá wọn kó fẹ́ ṣòṣèlú kó fi ẹgbẹ́ òṣìṣẹ́ lẹ̀ fáwọn tó fẹ́ ṣẹgbẹ́ òṣìṣẹ́. tó kí wàá lè rò pé yóò ṣẹlẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ tí Ìjọ Àjẹrò ti gbé pẹ̀lú ìyanṣẹ́lódì yìí pẹ̀lú ọ̀rọ̀ tó wà ní ilé ẹjọ́ wípé kí kí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ pé kí wọ́n má yan iṣẹ́ lódì tó dẹ̀ ikú wọn ti bẹ̀rẹ̀ ẹ̀ lónìí báyìí. ẹ ntaamọ̀ láàmọ̀ hmm. Joe Ajaero pa Joe Ajaero ti mọ àwọn aláṣẹ hmm. Joe Ajaero ti dirinṣẹ́ òṣì hmm. ọmọlẹ̀ bó ṣe ṣe ń gbà náà lọ́hùn rè ó mọ ó mọ ó mọ ó mọ ẹ̀kọ̀rọ̀ kan dún tán ó sì sọ pé òun fẹ́ ṣòṣèlú ó sì wọlé ó sì tẹ́nìkan ṣe sí bó ṣe rí nìyẹn Adams òṣì ọmọlẹ̀ yìí ti jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ ìgbà tó gómìnà tó gbogbo ẹ̀ tán hmm. àbí hmm. àwọn ẹ̀yẹ house of assembly ẹja kú lórí ẹ ju àjàrò ọlọ́rọ̀ lọ àwọn tó ń fìyà jẹ ni ó fìyà jẹ nítorí pé bíjọba àpapọ̀ bá dìsẹ́ǹdì lé wọn lórí tán hmm. àánú tiwọn gan tún àánú wa àánú wọn ó ṣe wá ilé ẹjọ́ ti dájọ́ pé ẹ má lọ yanṣẹ́ lódì lóòótọ́ ilé ẹjọ́ tó dájọ́ ọ̀hún eh, ní tèmi a rò pé ilé ẹjọ́ tí ò tí ó fẹ́ ìdùnnú fáwọn òṣìṣẹ́ òun nílé ẹjọ́ ọ̀hún náà. Hmm. Hmm. ìyẹn ni pé ó yẹ kí wọ́n sọ wípé ẹ lè yanṣẹ́ lódì o nígbà tí nǹkan tẹ́ bá fẹ́ ò bá wá sí ìmúṣẹ o. ìwọ́dà bọ̀rọ̀ ti sọ pé kí wọ́n yanṣẹ́ lódì. Hmm. ọ̀nà wo ni ẹgbẹ́ òṣìṣẹ́ lè gbà láti fífi ẹ̀hónú hàn hàn a kan ní dialogue ìjíròrò a pè confrontation ìyẹn ni wípé ìfojúnijú a pè ìkan ní strike. Hmm ìyẹn ni ìyanṣẹ́lódì nígbà tí ìbásọ ìjíròrò tó bá hmm. kùnà tí ìfojúrinjú kùnà ìgbà náà látò wá sọ pé yá o hmm. so ìfojú ìbáraẹnisọ̀rọ̀ ti kùnà ìfojúrinjú ti kùnà kí ló tún kù hmm. akọ lẹ́tà akọ lẹ́tà tí wọ́n máa gbé lẹ́tà sí inú kinní kan tí ó pé kọ̀ dọ́dọ̀ àwọn ẹ lè yọ ìyanṣẹ́lódì kúrò nínú ìrìnàjò ẹgbẹ́ òṣìṣẹ́ bí bẹ́ẹ̀ kọ́ àwọn iṣẹ́ tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí eléyìí tí ó ìjẹ́bẹ́ lè tó tẹ̀ sí pé mímọ ti pọ̀ nù ọ́ eléyìí tí ó tún gbé mi ní ọ̀pọ̀ mi tó ní sẹ́ni jẹ́jọ́. ọlọ́run kúkú ṣàánú wa ẹ̀yin ara lé ẹ láǹfààní láti máa pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nọ́mbà tẹ́ máa pè wá sí olóńlọ lójú móhùnmáwòrán yín o tẹ́yìn náà láǹfààní láti dá sí ọ̀rọ̀ náà ẹ fi èròǹgbà yín hàn ṣùgbọ́n ẹ rí dájú wípé tẹ́bá ṣe ń pè wá ẹ dárúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá bákan náà kẹ́rí dájú wípé ẹ ò sọ̀rọ̀ àlùfàǹṣá sí ẹnikẹ́ni ní gbogbo ìgbà tẹ́bá dẹ̀ sì ti pè wá kẹ́rí dájú wípé ẹ sún sẹ́yìn pátápátá níbi ẹ̀rọ móhùnmáwòrán yín kábàá lè gbọ́ ara wa yé ni kì í ṣe nítorí nǹkan míì ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí àlejò ẹ̀kú ìjókòó lẹ́ẹ̀kan sí i ẹ jẹ́ kí á tẹ̀wájú bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe sọ wípé àwọn bẹ̀rẹ̀ sí ṣe òfin tó tó ṣèwádìí bí àwọn ìjọba ìbílẹ̀ Eh, ìjọba ìpínlẹ̀ bí wọ́n ṣe ń yá owó lọ́wọ́ àwọn báǹkì ẹ dákun mo rò pé eh, ó ní àwọn owó kan tí wọ́n ti yà sọ́tọ̀ fún àwọn ìjọba ìpínlẹ̀ bó láti wá bá yàrá já àwọn ìjọba ìpínlẹ̀ tí wọ́n tó wá lọ ń yáwó lọ́wọ́ àwọn báǹkì. ṣe rí nǹkan ọkàn tí inú mi dùn sí wọn ni wípé eh, fiscal monetary commission eléyìí tí wọ́n gbé kalẹ̀ wọ́n wọ́n ríran hmm. wọ́n rí wípé gbèsè ti dé hmm. ntí sì ń bẹ wájú wa hmm. nítorí bá fi mú àwọn kò fẹ́ sọ kò fẹ́ sọ àwọn ọ̀jọ̀gbọ́n àgbà nínú ìmọ̀ ọrọ̀ ajé economics wọ́n sọ pé àwọn ọmọ bí tọ́rọ̀ ajé orílẹ̀-èdè yìí lọ sẹ́wọ̀n pé nǹkan ti ṣe bẹ́ẹ̀. nǹkan ti ń kán nìyẹn. àwọn ìpínlẹ̀ ń yáwó bó ṣe wù wọ́n ni nígbà wọn ti mọ̀ wípé tó àwọn ò táwọn bá ti kó ń bẹ ẹlòmíì ní ọbọ. ẹlòmíì ní ọbọ síbẹ̀ ẹ dákun ẹ jẹ́ kí a gba ìpè yìí ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ sà. ẹ jọ orúkọ mi ni Ikúbọlájẹ́ Òjó Fámújìmí. láti ìpínlẹ̀ wo lẹ ti ń pè wá. láti ìpínlẹ̀ Oǹdó. tó ẹ ẹ tẹ̀wájú. mo fẹ́ kí arákùnrin wa tó ń gbé wá sí orí àwòrán wa yìí ó ti sọ àwọn ọ̀rọ̀ hmm. ó sọ tẹ àtúfọ́ ó sọ tẹ òsì ẹ rí pé ohun tí Àjàyí ń ṣe hmm. kò dára rárá hmm. torí nígbà tó bá yá àwọn òṣìṣẹ́ náà ló fara kó hmm. àwọn òṣìṣẹ́ nìbá ń rọ̀ pé kọ́ má tẹ̀lé ẹni tó dáa gbọ́n darí wọn sọ́nà tí ò dáa gẹ́gẹ́ àmọ́ pé nínú àwọn òṣìṣẹ́ yìí àwọn náà wà bẹ́ẹ̀ gbọ́n ní àwọn ẹgbẹ́ mi kan faramọ́ o hmm. ìṣe ẹgbẹ́ tí eh, àjà ìlú faramọ́ ni. bẹ́ẹ̀ni. ẹ tí wọn wá dípẹ́ ẹgbẹ́ kejì náà ló faramọ́ tó wá kó gbọ́ àwọn èèyàn jáde báyìí ká máa pé kí òṣì ẹ eh, kò dá kí òṣìṣẹ́ kó máa ṣe òṣèlú. Hmm. kò tí bá dé wàhálà láyé nípa ní jẹ́nìyàn tí ìjẹ́gbẹ́ àní ẹnìkan fẹ́ gbá máa para wọn ẹnìkan wá para bá ẹgbẹ́ ọ̀tún hmm. ẹnìkan wá fi sósì. ṣùgbọ́n tó bá yẹ kó dá dúró lẹ́gbẹ́ wọn mọ̀ ẹ ìlú wọn rọ àwọn òṣìṣẹ́ bí kí má tẹ̀ tẹ̀lé kọ́ má tẹ̀lé àwọn nǹkan ọ̀tún pé tó bá yá àwọn ọmọ wa náà ni àwọn nǹkan wọ̀nyí ló kó bá ẹ̀kọ́ hmm. ètò olúwa ràn yín lọ́wọ́. àmì ẹ ṣeun gan ni ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ o. ẹ̀lú ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ o ẹ dákun ẹ sún sẹ́yìn níbi móhùnmáwòrán yín ẹ sẹ́yìn níbi móhùnmáwòrán yín. ẹ̀lú àlàó ni láti ìsúbọ̀dé àti sísẹ́yìn. tọ́ à ń gbọ́ yín báyìí gẹ́gẹ́ bí o ti ọ̀gbẹ́ni yìí sọ láti àárọ̀ mo mo gbàdúrà fún okú ọgbọ́n hmm. ọlọ́run olódùmarè àti wọn máa tú ọpọlọ rẹ̀ ṣe iṣẹ́ rẹ̀ lórúkọ jésù kò ní bìṣẹ́ gbogbo tí o sọ yẹn bẹ́ẹ̀ bó ṣe bó ṣe yẹ kó níbẹ̀ lórí yẹn pàtó hmm. ìbéèrè tèmi wá ni pé kí ni federal government wá fẹ́ ṣe nílẹ̀ àwọn òṣìṣẹ́ tó da iṣẹ́ lẹ̀ fẹ́. Hmm. ìbéèrè mi nìyẹn. ó dà wọ́n bá wa dáhùn ẹ ṣeun gan ni wọ́n ní kí ni ìjọba àpapọ̀ yóò ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ lónìí yìí báyìí. ṣẹ́rí pẹ̀lú ohun tó lóyìnbó ń pè ní body language. Hmm. ìyẹn ọ̀rọ̀ tí a fara sọ ìfarasọ̀rọ̀ hmm. ìjọba àpapọ̀ báyìí. Hmm. ìgbésẹ̀ ìjọba àpapọ̀ ó ṣeé ṣe kó pa àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lára. nítorí pé attorney general of the federation olórí ẹ̀ka ètò ìdájọ́ tó tún jẹ́ mínísítà fún ẹ̀ka ètò ìdájọ́ ó ti sọ̀rọ̀ pé òfin tí ń bẹ ìdájọ́ kò tí ì sí ìdájọ́ míì tó yí padà hmm. kẹgbẹ́ òṣìṣẹ́ ó má lọ ẹ sì má gbàgbé pé no work no pay hmm. tá a jà fún nígbà kan kò síṣẹ́ kò sówó tá a jà fún nígbà kan wọ́n ti fi sínú òfin hmm. eléyìí tí ìdájọ́ ilé ẹjọ́ yẹn gbé kalẹ̀ tí ìjọba àpapọ̀ lè jáde nísìnyí kan sọ pé ẹni tí ò ṣiṣẹ́ àwọn ò lówó. bẹ́ẹ̀ni ó ṣeé ṣe. ọ̀rọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ó sì dàbí ọ̀rọ̀ ẹni tí à ń wá kásùn jẹ tó wá fepo rárá tó fepo para tó tún lọ súnmọ́ ẹgbẹ́ náà ẹ má gbàgbé wípé ìjọba àpapọ̀ ló sọ páwọn ò lówó lọ́wọ́ bọ̀ wọ́n lè ra mọ́tò hmm. bọ̀gìnì fáwọn àwọn aṣòfin àwọn aṣòfin hmm. wọn ò lówó lọ́wọ́ wọ́n lè fi tú wọ́n lè fi five kìíní kan bílíọ̀n wọ́n lè fi tún iléeṣẹ́ ààrẹ ṣe wọn ò lówó lọ́wọ́ wọ́n lè fi two point kìíní kan bílíọ̀n wọ́n lè fi tún ọ́fíìsì ìyàwó ààrẹ ṣe mi ọmọ bíi tí ọ́fíìsì ìyàwó ààrẹ ti wà nínú nínú constitution ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà hmm. àmọ́ kí ẹgbẹ́ òṣìṣẹ́ ó má fún ìjọba àpapọ̀ lọ́rọ̀ sọ hmm. tó bá jẹ́ pé ohun tá à ń jà fún bọ̀ tẹ́lẹ̀ là ń jà fún lọ àmọ́ hmm. bá ti dá sí i tí gbogbo owó fi sọ̀rọ̀ àmọ́ lélẹ́yìí eh, body language ìjọba àpapọ̀ yìí kò sánmọ́ná tó. àmọ́ bíi tí ó ń lọ ẹ̀lú ẹ̀kú ọ̀lẹ́ o. ẹ̀kú ọ̀lẹ́ ẹ̀kú ọ̀lẹ́ sá ẹ ṣeun sá. ìyá mi ẹ̀kọ́ ààrẹ nàkúnmọ̀ ẹ̀kọ́ ìjọba àbùdàbọ̀ àti títí láti kán. bàbá wa ẹ máa ṣe ọ. ẹ tẹ̀wájú. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àwọn ọdún ìṣiṣẹ́ bẹ́ẹ̀ni ṣe ń wò nínú òye tèmi tó lọ́wọ́ fún òṣèlú nú. ní ìpèjẹ pé wọ́n ń jà fún tó bá yẹ kí wọ́n jẹ́ ń jà fẹ́kùn wọ ni láti wọn tún ráì because ẹ̀jẹ̀ àfẹ́kùn owó gan lásìkò yóò yẹ kí wọ́n ní sòrò bọ̀ tí wọ́n tà àti pé ó yẹ kí wọ́n ní sòrò ju ó kàn gbàdá àfẹ́ ní ti ti ń gbọ́kọ̀ one hundred and fifty million àwọn bá gba ní fifty thousand gba hundred thousand ó yẹ káwọn wá wá fún ẹ̀kọ́ ojú wọn àlẹ́ gbogbo ya lòdì ìjà tó ń jà yín nísìnyí ìjà tó kàn sáà ẹ̀hún tó yẹ kó ṣe ní federal capital tó sàbújá ní kí ṣe kí ṣèjì ló yẹ kí wọ́n ti ṣe. Hmm. so ìjà yẹn rọrùn tó dára ó dúró rọrùn ìjà yóò wọn ò jà fún gbogbo nàìjíríà lápapọ̀ tó yẹ kí wọ́n jà fún nàìjíríà ni tó yẹ kí wọ́n jàjà yẹn lábẹ́ ni wọ́n ti fìyà jẹ ààrẹ wọn hmm, tó yẹ kó jẹ́ hmm. alábùjá ẹgbẹ́ state capital ló yẹ kó tẹ́lẹ̀ jà ìyẹn fi hàn wípé ọwọ́ kẹ òtẹ̀ ló ló nínú lọ́rọ̀ hmm. àwọn òṣìṣẹ́ because àwọn òṣìṣẹ́ gíga nísìnyí onítìmọ̀pọ̀ Àbújá láwọn ọmọ wa tó wà lábùjá ọ̀pọ̀lọpọ̀ wà lẹ́nu fẹ́ gbogbo ọkàn fi patrice nínú ìjà tó ń jà yìí so Ọlọ́run bá fún Nàìjíríà ṣe ọkùnrin ẹ pé tó. ẹ ṣeun gan ni tó ọ̀rọ̀ rèé ká padà síbi tá a ti ń bọ̀ wá lórí ọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ tí wọ́n yáwó hmm. ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ti bà ìpínlẹ̀ wọn jẹ́. pẹ̀lú owó yíyá lọ́wọ́ àwọn báǹkì wọ̀nyí ẹ jẹ́ kí a tún gba ìpè léyìí ẹ lo ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ sá. ṣé Kaftan Yorùbá nìyẹn. bẹ́ẹ̀ni. mo fẹ́ dá sí ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́wọ́ ẹ̀. tọ ẹ tẹ̀wájú. ẹ sún sẹ́yìn níbi ẹ̀rọ móhùnmáwòrán yín. orúkọ mi ni adéọmọjẹ. láti ìpín láti ìpínlẹ̀ wo láti tọ ẹ tẹ̀wájú. ẹ dákun ẹ sún sẹ́yìn níbi ẹ̀rọ mú màwúrán yín ká lè jọ gbọ́ra wa dáadáa. mo ti kúrò tọ à ń yín báyìí. mo kí alàgbà pẹ̀lú òye àti ọgbọ́n tí ọlọ́run fún hmm. àwa ọmọ Yorùbá fúnra ara wa àbí àwa ayọ̀ dúdú hmm. àwa Nàìjíríà fúnra ara wa là ń kó bá ara wa hmm. fúnra ara wa là ń kó bá ara wa nítorí pé irú arákùnrin tó ń bá wa sọ̀rọ̀ yìí hmm. wọ́n ní òye wọ́n ní ọgbọ́n mo ti máa ń gbọ́rọ̀ wọn tipẹ́ ṣùgbọ́n ó dàbí ẹni wípé Nàìjíríà kọ òtítọ́ ọ̀rọ̀. torí pé tí a bá tí a pé ara wa bá tí a pé a bá gba òtítọ́ ọ̀rọ̀ ni mm. irú ọ̀gá àwọn òṣìṣẹ́ yẹn bẹ́ẹ̀ni gbogbo àwọn tó tẹ̀lé pátápátá ni wọ́n mọ̀ wípé ó ń ṣe òṣèlú hmm. ṣùgbọ́n ohun tí wọ́n jẹ kò jẹ́ kí wọ́n gbọ́n wọ́n kàn tan aráàlú jẹ lásán lásán ni hmm. so nítorí náà ohun yòówù tíjọba bá ṣe fún wọn síbẹ̀síbẹ̀ yóò kó báráàlú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni omi ò ní lọ bíṣẹ́ hmm. tó bá máa tóbi jọ́ mẹ́ta sí àwọn oligarchy ó gbàta. mọ́sẹ̀ nírú èkó ta wà yìí sìn àwọn ọmọ tí ò rí kan ṣe kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. bẹ́ẹ̀ nìkan bá gbé mọ́tò ẹ̀ síta sìn bó bá tóbi jọ́ mẹ́ta wọ́n gbàta hmm. àwọn ọlọ́pàá ṣe tiwọn àwọn kí ni wọ́n ń pè é mẹ́jàmẹ́jà bí kí wọ́n ń pè wọ́n ṣe tiwọn lọ́tọ̀. náà báwo ni nàìjíríà tá a bá jókòó kí gbogbo wa jókòó ká jọ ronú báwo ni nàìjíríà yóò ṣe dáa hmm. tá a bá jókòó ta ronú pé nàìjíríà mo máa sọ kíníkan fáwọn èèyàn mo láwọn èèyàn mẹ́ta ló lè àwọn ẹ̀ka mẹ́ta ló lè jẹ́ kí nàìjíríà yóò dáa hmm. ẹ̀ka ọlọ́pàá ẹ̀ka adájọ́ àtẹ̀ka lọ́ọ̀yà hmm. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni wọ́n lè jẹ́ kí nàìjíríà nítorí pé àwọn ni wọ́n gbé òfin nàìjíríà tó tí wọ́n mọ òfin tí wọ́n ṣe òfin ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn nípa ti ara wọn ni wọ́n ń jà fún. tọ ẹ ṣe ní pápápá. ó yẹ ká ronú ó yẹ ká ronú gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí à ń gbọ́ ó yẹ ká ronú ká padà sí ìṣọ̀kan. tọ lótìtọ́ àti lódodo olúwa ràn wá lọ́wọ́. àmín àmín kí a tó máa lọ ẹ jẹ́ kí a gba ìpè yìí ẹ lu ẹ kúrọ̀lẹ́ o. ẹ wọ ẹ o. ẹ kúrọ̀lẹ́ sá. a kí yín o. ẹ ṣeun gan ni. láti Kwara ni mo ti ń pè é adúpẹ́ lọ́wọ́ arákùnrin wa tẹ́ gbé wá sórí ètò lẹ́nu wọ́n yànnà náà ọ̀rọ̀ yìí dáadáa wọ́n dá tọ́ sọ̀rọ̀ fọ́ sọ̀rọ̀ hmm. wọ́n dá ti olúkúlùkù fún un tá a bá wo ẹjọ́ tí ẹgbọ́n ṣe ṣe ìdájọ́ yìí a rí i pé òtítọ́ wà níbẹ̀ gétegbe àwa hmm. rí báyìí ni pé iga mẹ́tẹ̀ẹ̀ta hmm. àwọn ni wọ́n hùwà ìta bá sì wá wo tá a lè pé ìmọ̀tara ẹni nìkan nígbà mẹ́tẹ̀ẹ̀ta ní. Hmm. ìbéèrè pẹ̀lú wa ni pé tábà wá wo orílẹ̀-èdè nàìjíríà gangan àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà gan. wùwà hmm. sí ìmọ̀tara ni ìkan náà ló ń bá gbogbo wa jà hmm. kí la lè ṣe sí ọ̀rọ̀ yìí tán tá fi mú ìwà ìbàjẹ́ ipò. mo fẹ́ kí alápẹ̀ adarí wa ẹni tẹ́ gbé wa yẹn kó bá mi dáhùn ìbéèrè. tọ́ ẹ ṣeun ẹ sáré bá wa dá sí ìbéèrè wọn ní pápápá. ṣe rí ní pápápá irú òní olónìí tá à ń sọ̀rọ̀ yìí mm. ká tó wọ orí ètò mm. ní ọ̀dọ́mọkùnrin kan mo rí ibì kan tí wọ́n ti ń gbà àwọn èèyàn síṣẹ́ mm-hmm. fúnra mi ni mo gbé ara mi lọ bẹ̀ pé ah ṣé ẹ fẹ́ gba àwọn èèyàn síṣẹ́ ni mm. ọ̀dà wọ́n láwọn ò ní accommodation wọn níbi tí wọ́n lè gba àwọn èèyàn sí àwọn èèyàn sì sí Àbújá ọ̀dà èmi láwọn èèyàn tí wọ́n lè wá láti ìpínlẹ̀ mi tẹ́ bá lè fún wọn ní ibi tí wọ́n máa gbé èmi ni mo lọ bá wọn ṣèpàdé mi ì bá wọn náírà ń bẹ̀ àwọn èèyàn ti pè mí àwọn tí wọ́n wà síbẹ̀ wọ́n gba owó hmm. mi ò gba one naira lọ́wọ́ wọn hmm. ṣe rí ìfọmọnìyàn ṣe òun ló lè dẹ́ kí nàìjíríà dáa hmm. kì í ṣe wípé kéèyàn mú un pé àfi kó jẹ́ mi àfi kó jẹ́ mi ìran mi kọ́ ló fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ tí gbogbo wa bá lè wò wípé mo fẹ́ ṣe dáadáa mo fẹ́ ṣe dáadáa a rí wípé nǹkan ó dáa ṣùgbọ́n tó bá jẹ eh, ẹ wẹ fún wọn lẹ̀ jàre hmm. láti máa bá a lọ là ń bá a lọ yìí. ẹ ṣeun kò sí àkókò nípa tiwa mọ́ ẹ bá wa dágbére fáwọn aráalé. gbogbo ẹ̀yin aráalé kọ́lọ́wọ́n dákun kọ́ wa pẹ̀lú ẹ̀mí wa ní gbogbo ìgbà tí ẹ bá ti pè wá á tún mọ̀ jẹ́ yín ẹ sì má gbàgbé àti ibi tẹ́ ẹ ti ń dàbò lẹ́ ti ń hmm. bayé jẹ́ àti ibi tẹ́ ẹ ti ń ràbò lẹ́ ti ń bayé jẹ́ àti ibi tẹ́ ẹ ti ń sọ fún olóṣèlú yín tí ò ṣe dáadáa kó ṣe dáadáa nítorí èrè tẹ́ ẹ bẹ́ẹ̀ jẹ́ ń bẹ̀ lẹ́ ti ń bayé jẹ́ hmm. bẹ́ẹ̀ bá yí padà yọ̀dà. ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò ó ń gbóná fẹlifẹli fún wákàtí yìí mo lérò wípé ẹ̀yin aráalé ẹ ti ètò ó fẹlifẹli fún wákàtí yìí ẹ ti mọ̀ wípé ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ ni a máa ń ṣe ètò ó ń gbóná fẹlifẹli dédé aago mẹ́rin sí aago márùn-ún èmi ọmọ yín Prevail Kọ́ládé ẹ wò èmi gan mo tún ṣe ọjọ́ ìbí ní ọ̀la òde yìí tó ẹ á fi káàdì ránṣẹ́ ní gbogbo ẹ̀bùn tẹ bá ti ní fún àwa Prevail Kọ́ládé àwọn ni mánéjà Prevail Kọ́ládé ẹ lè pè wọ́n tẹ́ẹ̀bá dẹ́ rí nọ́mbà àwọn tán nọ́mbà tèmi lélẹ̀ zero seven zero sixty seven sixteen forty eight twenty zero seven zero six seven one six four eight two zero ẹ ṣeun Prevail Kọ́ládé ó dàbọ̀. ó dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. lẹ́kì tó ṣẹlẹ̀ wọ́n ní lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní àìsà yéṣùfù àìsà yéṣùfù wọn lè jáde mú báyà tí wọ́n kọ́ kó bọ̀ kan kó amúnísàn kó gbọ̀ gan. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. tó bá ti bí òbí ń gbé òbí ń fẹ́ kọbi ara sí ọmọ. ìdásórí èrò ó gbóná fẹlifẹli lórí pàkáǹtì mi. ó dàbẹ̀ ni pé